أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ògbéǹde alkiyama abẹ́ lọ́hùn kó ṣe wá ní ọmọ àlìjánná kó má ṣe wá ní ọmọ náà àwọn ìjọsìn tí a ṣe ìwọ̀nba bó ṣe wù ó kéré mọ́ àbí bó ṣe wù ó pọ̀ mọ́ nínú Ramadan fourteen forty seven ọlọ́run gbà ní ìjọsìn lọ́wọ́ wa o ọlọ́run jẹ́ aṣoríire ayé inú sàárè àtijọ́ gbéǹde alkiyama ẹ̀yin arúsẹ̀ ọlọ́run eléyìí ni akida class ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ tíra tí a ń ṣàlàyé lọ màsá ìlúlìjà ìlíyà orí ẹ̀ náà la sì wà tòní yìí ló máa jẹ́ part thirty apá ọgbọ̀n gẹ́rẹ́gẹ́ òun ló dà lónìí tíra màsá ìlúlìjà ìlíyà òun náà ni tíra àkídà tí àáfàá wa sheikh muhammad bin abdul wahab tí wọ́n kọ kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore jama tí ó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a tẹ̀síwájú níbi tí a ti dé ibi tí a dúró sí òun ni almasalatu asabiatu wafamanun ibi tí a dúró sí òun nìyẹn alfakhru bil ahsab ibẹ̀ la dúró sí point àbí iṣu eighty seven a wàá gbé láti eighty eight pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àáfàá ní ara àwọn àdìsọ́kàn àwọn ìgbà ojú dúdú ìgbà jàìlíyà tó yẹ kí mùsùlùmí ó fún òun ni àtọ́ánú fìlà ansap àtọ́ánú fìlà ansap ara ń tọ́ yẹ ká sọ́ra fún òun nìyẹn àtọ́ánú fìlà ansap òun náà ni ká máa bú ìran ìran oníran hmm? ká máa fẹnu yàkàyàkà wọn ká máa sọ ọ̀rọ̀ bú nípa wọn ká máa sọ ohun tí ọ̀dà nípa àrùn oníran eléyìí tako ìlànà eléyìí tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ẹni tó bá ti lè ní irú ìṣesí ìlà a jẹ́ pé o ń bẹ lára onítàn ọ̀kan nínú àwọn ìṣesí jàìlíyà òun ni àhàdíìsì sì pọ̀ tánàbí wa sallallahu alaihi wasallam tó fi ń sọ fún wa nípa àwọn almanihiyat nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan tó jẹ́ prohibitions àwọn nǹkan tí wọ́n kọ̀ tí mùsùlùmí ò gbọ́dọ̀ máa débẹ̀ ara rẹ̀ ni àtọ́ánú phil ansat ká máa bú ẹbí ẹlẹ́bí. ìran oníran ẹ̀yà ẹlẹ́yà ká máa bú wọn ara ń tá a gbọ́dọ̀ sọ́ra ni o torí pé àdámọ́ ọmọnìyàn bó ṣe wù kó ní máa nìtò bó ṣe wù kó bẹ̀rù ọlọ́run tó àdámọ́ ọmọnìyàn tẹ́ ẹ bá ti bú kò ní fẹ́ kẹ́ ẹ máa pè wọ́n lẹ́ni èṣù ah, ọmọ ẹran èṣù kò ní fẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ kọ́mọ̀ wípé gbogbo àwọn bàbá bàbá òun òun sì náà ni wọ́n wọ́n èso yìgì wọ́n máa fóbìnrin lóyún ni kò ní fẹ́ kẹ́ ẹ sọ pé ah, ọmọ òun sì náà ọmọ tá máa bí máa lè kò ní fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ fi ń sáátà ara wọn ẹ ń fẹnu bú sọ ìran wọn kì í ṣe gbogbo ìran náà ni ó ní ròyìn bú ńlá ìyẹn nìkan tó kọ́ irú ìṣesí yẹn rèé ìṣesí tí ó máa fa ìjà ìkùnsínú ìkórira inú ni bí ni ọ̀tá láàrin àwa mùsùlùmí ni àwa ò gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ àáfàá ní ara àtọ́ánùfìlà ń sáàbù yìí yóò tún máa dọ́gbọ́n mo wá pé àwa ń ríra wa pa á lọ́lá ju ìran kan lọ èèyàn máa rí i pé ah, àwa o lánàá fọdúlón àlàgà ìrìnà àwa lọ́lá jẹ́ àwọn tó yàtọ̀ sí wa lọ àwa ni ìran Nokia lápẹẹrẹ àwa lóore ju ìran Samsung àbí itel lọ so eléyìí ó tún máa túmọ̀ sí wípé kí ni ìjọra ẹni lójú ìgbéraga nínú àwọn àwa tí ó yẹ ká máa bẹ́ni ọlọ́run bẹ̀ ó tún ti ń wà ní ara wa ara ń tá gbọ́dọ̀ tún ṣàkíyèsí òun ni eléyìí tó bá rí bẹ́ẹ̀ àáfà wa lára mọ̀sá ìlú ìjà ìlíyà òun ni irú sí nínú tí ó yẹ ká máa ni ẹ̀yà ajá jìnnà sí. àáfà ní alimasalatu tààsí àtúwà sàmánù nọ́mbà ní àádọ́rùn ìyẹn ni alistis kọ́wù bil aniwa alisis kọ́ bil aniwa ọ̀nà méjì láàgbà tu ọ̀nà méjì òun láàgbà fa nítorí àwọn àdíìsì àtàwọn àlàyé tí àwọn àfáà wa ṣe ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nínú mọ̀sá ìlúlìjà ìlíyà ìgbàgbọ́ àdìsọ́kàn jà ìlíyà ìtumọ̀ àkọ́kọ́ ni wípé kí a rí i pé ìràwọ̀ náwù òun ní jẹ́ ìràwọ̀ àníwáwù òun ni plural rẹ̀ kọjá sí wípé àwọn ìràwọ̀ kan yọ ní sánmà àti wá sọ pé àtìràwọ̀ eléyìí bá ti yọ òjò ọgbọ́dọ̀ mọ́rọ̀ <clears throat> òjò ọ̀rọ̀ òjò wá rọ̀ lóòótọ́ làwa ń sọ wípé ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí tọyọ ní sánmà lálẹ́ àná ńlójójú ọ̀rọ̀ mọ́júmọ́ àbí ńlọ́jẹ́ kójú ọ̀rọ̀ lálẹ́ yìí irú eléyìí ara ń tó lè sọ̀yàn di kèfèrí ni o ìyẹn lànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam ni wọ́n ń sọ nínú hadithu sahih muslim pé àwọn ẹrúsìn ọlọ́run kan wọ́n á sùn ní múmìnì asbaha ìbáàdí múmìnú bí wàkáfìrún bilkawakib àwọn èèyàn kan bẹnu àwa tí wọ́n ta jẹ́rú ọlọ́run tó jẹ́ pé ńgbà bá jí òjò rọ̀ lóru wọ́n níjọ́ yẹn ojoro àsálàm lẹ́yìn ìgbà tí òjò rọ̀ tán òjò rọ̀ ànábì wa kásùn bá tàn ọ wá dojú kà wọn sàábé ẹ máa wo tó ṣẹlẹ̀ o ṣe rí bójú òsè rọ̀ yìí kí kálukú wá jí tá a wá kásùn báyìí àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ẹrúsìn ọlọ́run mọ́mìnà ń bí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́run káfíìrún bílkàwá kìdì àwọn ṣe àìgbàgbọ́ sí àwọn ìràwọ̀ kí ni ìtumọ̀ wọ́n gbà lọ́run lọ́rọ̀ jù kìí ṣe àwọn ìràwọ̀ tó yọ ń sánmà tíràwọ̀ báyìí bá ti yọ ọ̀ràn yàn ni òjò gbọ́dọ̀ rọ̀ tíràwọ̀ báyìí bá ti yọ ojú ọjọ́ ọ̀sán gbọ́dọ̀ dóoru àwọn òní gbàgbọ́ nú ilé wọn gbà pé òjò tọrọ yìí ọlọ́run lọ́rọ̀ anábì láwọn kan dẹ̀ ń bẹ tó pé káfíìrún ìdákejì ẹ̀ àwọn kan wà jẹ́ pé wọ́n sa ìgbàgbọ́ sọ́lọ́run mu'minun bil kawakib àwọn gba ìràwọ̀ gbọ́ kí ni túmẹ̀ lọ́dọ̀ tiwọn ìràwọ̀ ló jẹ́ kójú ọ̀rọ̀ ìràwọ̀ ló jẹ́ sábàbí kójú ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ mọ̀tírínà nínú hadith yẹn mọ̀tírínà bí náwì bánàbí ṣe bí wá gan náwì jámù rẹ̀ làwọn sọ ń bí alistis kọ́ ú bíl àníwá wọ́n máa ní mọ̀tẹ́rínà bìnáwó ìkádà wàkádà àkẹ́mọ́ òjò tọrọ yìí wọ́n rọ̀jò fún wa torí ìràwọ̀ báyìí torí ìràwọ̀ báyìí torí ìràwọ̀ tó yọ lánàá torí báyìí ni o ẹ ń bá ti rò pé torí ìràwọ̀ kan tó yọ lòjò ti rọ̀ jàìlíyà ló ń tàn aláìmọ̀kan olójú dúdú ni ìtumọ̀ kejì òun làwọn tó jẹ́ pé tí wọ́n bá tiẹ̀ wá rí i pé òjò ọ̀rọ̀ ọ̀dàdá èyí tó fi yẹ kí wọ́n lọ ṣe sọ̀láàtù listifqa ìrun tá a fi máa tọrọ omi tá a fi ń wá omi lọ́dọ̀ ọlọ́run àwọn ò ní í ṣe náfìlà kan lọ tọrọ òjò àbomi lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ìràwọ̀ ni wọ́n lọ ìràwọ̀ làwọn wọ́n ń wá rírọ̀ òjò wọ́n ń wá omi bil aniwa àwọn ìràwọ̀ làwọn wá ń wárí fún ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọlọ́run tí ò lẹ́nu tí ò lọ́pọlọ tí ò lè ṣèèyàn láǹfààní àbí kó ṣèèyàn sùtà ọ̀dọ̀ ẹ̀ làwọn máa wá sọ pé ìràwọ̀ báyìí tá a bá ti bẹ̀ òun ní máa rọ̀jò sẹ́ẹ̀ mọ̀ pé àwọn àròrí tọ́jẹ́ ròrí jàìlíyà tó súnmọ́rú eléyìí náà ọ̀ Yorùbá so tẹ́ bá ti lọ òòsà báyìí ńlọ́wà nídìí òjò àbí ńlọ́wà nídìí omi mo mi ní tọ́bẹ̀ elégbárú eléyìí gbọ́ jà ìlíyà ni o ìmánì rẹ̀ ní pọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́run o torí náà àwẹ̀ máa wá omi ká lọ bárawọ̀ ká lọ bá òòsà kan àbí ká lọ bá òkè àbí ká lọ bá èṣù kan ọlọ́run làwa lọ máa bá àwọn wàá ṣe náfìlà a wàá ṣe sọ̀láàtù listisco ìrun tá a fi wá omi torí náà ìmọ̀ wá omi ká wá lọ dọ̀ra wọn kan àbí ká ẹsẹ̀ lọ gbóúnjẹ kan sóríta àbí sábẹ́ igi àbí sórí àpáta torí pa ń wá omi ọlọ́run ló ní òjò òun ló lè rọ̀ òun ló sì lè oúnjẹ gbogbo ń tẹ́ rí ẹ̀ láyé wà lọ́yẹ̀ ẹ́ ṣe tọ́lọ́run bá fẹ́ rọ̀jò wọn àbí yín dáa tó bẹ́ẹ̀ kẹ́ ẹ ọlọ́run nìkan ìlú lágbára yẹn so lànàbì ṣe ń kọ́ṣàn wa gbogbo ẹ̀ mọ mọ̀tẹ́rì náà bíi náà ìkadà wà tó rò pé torí ìràwọ̀ báyìí lójó ṣe rọ̀ àbóhun tiẹ̀ nídìí òjò lọ́ba ń lọ irú àwọn eléyìí ṣe òun nírú àwọn èèyàn bẹ́ẹ̀ ara nǹkan níta tó ń bẹ̀ òun ní pàṣẹ káwa tá a bá jẹ́ mùsùlùmí ká máa dúpẹ́ fọlọ́ ẹ wo a lọ́ọ̀dọ́ tá a lọ́ọ̀dọ́ òkè tá a lọ ọ̀dọ̀ tá a lọ́ọ̀dọ́ òkè ìbàdàn tá a lọ́ọ̀dọ́ irúmọlẹ̀ àwa lọ sàlùwàlà àwa tún já ẹ̀yìn a akọjú kíbúlà Allahu Akbar ntọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí jù ìrún tó jẹ́ pé ní ọkọ̀ bí wá tó bá dijọ́ gbẹ̀ǹde dúró a wa ló fà inú ọlọ́run wà dùn pé ẹ ti ẹ̀ mọ̀ pé lẹ́sẹ̀ ọ̀dà o ọlọ́run dẹ̀rọ̀ fún wa ọlọ́run torí náà ìmọ̀ wá rírọ̀ òjò lọ sọ́dọ̀ òṣùpá kan àbọ̀dọ̀ ìràwọ̀ kan àbọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run yọ́ọ́yọ́ yẹn kó nù ìsìlámù ni ọlọ́run làwà o. almasalatu tis'un alamọ́rì tọ́kàn ní iṣu 90 òun ni aniyaha aniyaha àdìsí pọ̀ lórí aniyaha náà àwọn àfáwà tán máa ń sọ̀rọ̀ pa sọ̀látù lè jánásà àbí àkàmù lè jánásà bàbá Albani àtàwọn àfáà mi takọ̀ tí àfáwà Ibn al-Qayyim Jawziyya ní sọ́látù lè máa di wọn àtàwọn àfáwà ńláńláńlá wọ́n máa ń sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ àníyáhà ara àwọn ìwà jàìlíyà ni kí ni ń jẹ́ bẹ́ẹ̀ òun ni kókò òkú ká wá máa ra wa léèmọ̀ orí òun burú o ká máa sọ̀rọ̀ ọbú lẹ́nu ká máa gbára wa lójú gbára wa létí ká máa fa aṣọ ya mọ́ra wa lọ́rùn gbogbo àwọn nǹkan yìí ló kó sínú àníyáhà kò lè dáa fóun mọ́ aláàánú òun ti kú o ẹlòmíì ó tún lè máa tún ba ímánì rẹ̀ jẹ́ gan ayé mà ní ká. sọ́wọ́ ayẹ̀kẹ́yìn ayé ọ̀pá bàbá òun báyìí ẹ̀yìn ayé ìgbà tó wá ń dùn lẹ́pa màmú òun ẹ̀yìn ayé ìdá o ẹlòmíì ò rò pé òun fi ìtara ntọ́sẹlẹ̀ àbá ìdùnnú lórí ntọ́sẹlẹ̀ hàn wàhùwà kọ̀dí náà tá torí náà a gbọ́dọ̀ mọ àwọn àfa àlàyé pọ̀ tá a mọ̀ ṣe fáwọn èèyàn pẹ̀sẹ̀ àwọn èèyàn ọgbẹ́sìn yìí fa bàbá èèyàn kú ó sì ń sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé a ah, kí èèbá ṣe pọ́ lọ ń jẹ ọba onísùúrù àràfẹ́ ni wàá sàn pàgbó ń tàn láti sàmà àwọn ọ̀rọ̀ tí ó máa bí ẹni tí mọ́nì bá ń bẹ́ nu gbàgbé ah, ah, ó ò ní gbàgbọ́ nu ọlọ́run kankan ni bàbá sẹ́wọ̀n ti kú ló ní òun ti máa torí bàbá òun ni chairmanu chairmanu ẹgbẹ́ àwọn tí ń ta búrẹ́dì bàbá òun ni secretary ẹgbẹ́ àwọn tí ń ta fáyugọ̀tì ẹ sì pa ẹ páńpákúpa ẹ dóró ayé mà dóró ayé mà níkà o ẹ̀yin tẹ́ ẹ pọ́n mọ́ ẹyẹ tẹ́ ẹ jẹ́ ọ̀dàgbà mo ti fojú ara mi witness irú ẹ̀ rí ó dẹ̀ níní lára ìwọ ibo lèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ dá wà lára ilé ìbáyìí bàbá ọba sẹ́wọ́ntì ayé náà ló tún pa anábì sallallahu alaihi wasallam ló tún sẹ́wọ́ntì ó dẹ̀ ti wà ní àdìsí àmárù ummati ma bayna sittina wa sab'in ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́jọ́ ànàbí àsálà majority wa àárín age sixty seventy lànàbí àsálà láàmú ọkù ẹ̀ ń bá ti lè tàjà wáza sab'in ẹ̀ ń tọ́lọ̀ bá ní ọkọjá seventy ọlọ́run ṣe lóore ńlá ni o tọ́ba ti wọ sixty tí mo ò ti tó kú máa múra sàárè ni kéde pé nítorí ọmọ wa lé kíni pé ìgbọ́dọ̀ tí a fẹ́ kọ́lé twenty seven story building ìgbọ́dọ̀ fẹ́ ra mọ́tò tó já sí wípé yóò máa gbé ọ̀fọ̀ káàkiri ìwọ̀n bá tọ́lọ̀ bá ṣe fún ọnú ayé ọ̀yá ajé ó tún ọkọ̀ máa múra lẹ́dẹ̀ sàárè àwọn àfẹ́fà sẹ́wọ̀n ti tún akú tani ẹ̀yìn ayé náà nìkan o àfipá tẹ́ ipa bàbá òun àbà àníyá kéèyàn máa sọ gbólóhùn bú lẹ́nu àwọn ọ̀rọ̀ búngbéèyàn bá kú ìwà jàìníyà ni o àwọn àáfàá wa clarify wọ́n ṣàlàyé ẹ̀ kìí ṣe ká sunkún ló jẹ́ haram kí ló jẹ́ haramu gangan òun ni ń tá a sọ àti ìṣesí tá a ṣe ẹlòmíì lè má sunkún ó dàbí ẹlòmíì lè má sọ̀rọ̀ ọbú ṣùgbọ́n àáfàá bí ṣe ń jẹrẹ ẹ̀ mọ́lẹ̀ ni wọ́n máa ya sọmọ rẹ̀ téèyàn máa fi hàn pé tí ń sọ ni pé ah, ọlọ́run ò ṣe dáa o ah, ó lè máa nà ká sánmà bọ́yá ó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti rẹ̀ yá máa nà ká sánmà ah, ìwọ ọlọ́run yóò máa nà ká tẹ́tí máa wọ́n dájú pé ó ń blame ọlọ́run. ṣùgbọ́n ní ìyá àsábà kó sínú àwọn ọ̀rọ̀ tí ọba kún gbè nígbà téèyàn bá kú ká máa sọ ṣẹ̀ríà ò faramọ́ ṣùgbọ́n ṣẹ̀ríà faramọ́ àlùbùkà ká sun ẹkún látara àánú eléyìí ọ̀tàkó súnà ànábì sallallahu alaihi wasallam kódà wọn nígbà tí kan náà ànábì àsàlám náà kú ànábì sunkún ìgbà tí Ibrahim tó kú hmm, ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam ànábì náà wá sunkún ah, Abraham bò náà ó fọ́ wá surprise yẹn wàlà anta ya Rasulullah ah, ànàkùnmọ̀là ah, ẹ̀yin náà tó ń sunkún ni ẹ̀yin náà ń sunkún ni ah, ànábì ní sọ rélé yìí rahma ni àánú ọlọ́run ni tó jẹ́ pé ọlọ́run máa ń fi sí ẹ̀mí àwọn ẹrú sí ẹ̀ èyí <clears throat> ò nọ́mà kí bànújẹ́ ó séèyàn kéèyàn sunkún ọ̀nọ́mà ọmọ èèyàn kú èèyàn sunkún ìyàwó èèyàn kú ọkọ èèyàn kú bàbá èèyàn kú ìyá èèyàn kú àbádànwò mi ń ṣẹlẹ̀ sí èèyàn wá sunkún gbogbo yẹn nọ́mà ṣùgbọ́n ànábì wa ń sọ́njọ́ náà lọ́hùn gbà tánàbí tọmọ ànábì àsàlám kú ti ṣe Ibrahim kí ni tí ó wàá ṣẹlẹ̀ ànábì ní iná làáyé na látẹ̀dìmá ah ànábì lójú wa ń dá méje ojú ń sọkún ojú ń sọkún à ń sọkún wàlkọ́lbà yàhásù ànábì ní ah, wàhálà inú wa ń bàjẹ́ ìbànújẹ́ mú a ṣùgbọ́n o. wàlà nàkúlù ìlà máa yúrìdì rọ́bànà ṣùgbọ́n sọ nkankan àfi tó yọ ọlọ́run ọba wa nù. ànábì wa ni fẹ́rọ kíkà ya ibẹ̀rọ imú lamazunu ànábì nílò ibrahim bó ṣe fi ká tó kú inú wa ń bàjẹ́ èyí ń nọ́mà àánú ẹjọ́ sáànà bíi pu ọlọ́run tó sọ lọ pa ọmọ òun gbogbo aládẹ̀rẹ̀ pé ànábì Sọlọlọ alaihi wa ọmọ méjìlá ànábì bí mẹ́fà ló kú lójú ayé ẹ̀ ìjọ wò sọ rí bí ayé ẹ tó ti pé léyìí o ayé lóró ìjọ wò tá sọ gbogbo ló ń jáde torí náà kéèyàn wá ó kú ká máa òdì ọ̀rọ̀ tó takò ìmánì lẹ́nu masalatun ní masa ilẹ̀lẹ̀ jà ìlìyà ọlọ́run làwọn àmì ọ̀ ní ìparí ibi tá a ti á dúró lálẹ́ yìí alimasalatu lahadiyatu wa tisaud afẹ́ dúró ní iṣu 91 afá lára àwọn àdìsọ́ká àwọn jà ìlìyà òun náà ni pé anna ajala fàdọ́ ìlìyìn alibagiyu anna ajala bi tashdidi lam sórí àwọn ajá ìlíyà ajala fàdọ́ ilihim alibagi sábà sọ fún lọ́dọ̀ wọn pé èèyàn ní virtues pé alágbájá èèyàn kàǹkà ní lọ́dọ̀ wa èèyàn kàǹkà èèyàn ńlá ní lọ́dọ̀ wa èèyàn tó lọ́lá ní lọ́dọ̀ wa èèyàn tó bú àyà ní lọ́dọ̀ wa èèyàn kàràbìtì ní lọ́dọ̀ wa. irú tí wọ́n kà kún pé èèyàn ó fi jẹ́ tó máa jẹ́ àjálà fàdọ́ ìlì ká ẹni ẹni ńlá ni òun ni alibagiu hmm. ìwọ náà máa wo ọ̀rọ̀ ọbú alibagiu kí ni ìtumọ̀ rẹ̀ ìkọjẹ́ ẹnu àlà ìmọ̀ kọjẹ́ ẹnu àlà ìmọ̀ yan àwọn èèyàn jẹ́ ìmọ̀ ṣe àbòsí sáwọn èèyàn ìmọ̀ máa ṣe déédé níbi tó yẹ ká ṣe déédé láàrin àwọn èèyàn ìmọ̀ ṣòjóró ìmọ̀ ṣèrú ẹ̀ńbà ti lè níwà ìwà burúkú lọ́wọ́ òun ni iná àjálà àfàdọ̀ ilẹ̀ irú àwọn àwa búbà ẹ̀ńbà wa ṣàjọ ṣùgbọ́n gbọ́dọ̀ ní bá gíyù kó lè ṣe àbòsí kó lè yànyàn jẹ kó lè ṣèrú kó lè ṣòjóró kó lè dá nǹkan rú irú ẹni tó bá ti níròyìn ńlá ìròyìn tó gbọngbọn ló ní láwọn lọ́dọ̀ wọn fàdákàrọ̀ lọ́wù fi ìmọ̀ àdákàrà lọ́lọ́run náà ṣe wá sọ tó sọ nípa rẹ̀ nínú alukur'an ọlọ́ni kúlí nàmá harọ́mọ̀rọ́bí alfawahisha. mọ́bọ̀ arọ mi ni àwa máa bá tọ́nà wálé ìsinmi wálé bá gé abẹ́ ọgọ́ eré láhàkọ́ ọlọ́run náà wá ń sàlàyé fún àánú kùránì pé dájú ẹ̀rí eh, èmi ọlọ́run dájúdájú ah, mo sí léwọ́ ìnáma àárọ̀ mọ̀rọ̀ sọ fún gbogbo ayé pé ọba ọba gbogbo máa bọ́ àrọ̀ mi ní àwa máa bá tọ̀nà èyí tọ́hàn ni o àbẹ́ ìtọ́pamọ́ wàlí isma ìwà ẹ̀ṣẹ̀ ìwé rí ọlọ́run oko sí lára mu wàlí bágíà òjòrò àbòsí èrú ìmọ̀ àyàn àwọn èèyàn jẹ́ ìmọ̀ àfipámú ni ọlọ́run ṣe léèwọ̀ o bègèrè hàk láìsí lọ́nà ẹ̀tọ́ torí náà ọlọ́run ti jẹ́ kó yé wa pé irú tí ń bẹ lára àwọn jàìlíyà yìí ìwà abu ni ìwà kan máa yanra wọn jẹ kán gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kán máa gbogbo ọ̀nà tó ń gbà ṣe pọ̀ gbogbo ọ̀nà torí ọgbà wà ẹ ń bá ti lé bọ́ bá ṣe lè ṣàbòsí sí bọ́ bá ṣe lè yànyàn jẹ sí bọ́ bá ṣe lè ṣèrú sí bọ́ bá ṣe lè ṣòjóró sí yóò ṣòpo ní àwọn àròyìn tó dá alá lọ́dọ̀ tí wọ́n nù ṣẹ̀rí àwa ń jí òye wa pé haramu ní gbogbo àwọn ìwà abútẹ̀ ń sọ yẹn mùsùlùmí tó fẹ́ rí ìyọ́nú ọlọ́run kò gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run àbẹ̀ mọ́jà lè débi ń tá a ṣe tá a fi rí bínú rẹ̀ o gbogbo tá a ṣe tá a fi rí ìyọ́nú rẹ̀ ọlọ́jà lè ṣe àáfàá wa tí wọ́n wá ń ṣe ṣẹ́rì lórí tíra mọ̀sáìlì jàìlíyà wọ́n wá ń sọ wọ́n ní wà ìmáàmùl bágìyì fi asiri náà hádà dáúlátùlì wìláyàtìlì mùtẹ́hídà àsọ̀lìbíyà àzálà lọ umulkaha àfààní ní gbogbo ayé lónìí tá à ń sọ̀rọ̀ yìí wọ́n bá ní ọ̀gá gbogbo alábòsí olójóró eléèrú afipámúni agbàlọ́wọ́ kìlọ̀ gbogbo ẹni tó ní jẹ́ pé ọ̀gá aláburú jù lásìkò yìí wọ́n ní lọ́dọ̀ àwọn o àlùwìlà àyàtú àlìmọ̀tẹ́hìdà wọ́n ní USA ní lọ́dọ̀ àwọn United States of America àwọn tó jẹ́ pé they are crusaders àwọn alágbèlébùnú wọ́n fẹ́ gbógun ti tọ́lọ́hún àti ibi tọ́lọ́hún bá ti fẹ́ dìde àáfàá ní kọ́lọ́hún mọ́ fún wọn o kọ́lọ́hún gbàgbára lọ́wọ́ wọn torí náà ìwà jà ìlíyà ńlọ́padà tó ń jẹ jáde lára àwọn kan lónìí àwa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ nílá o mùsùlùmí míì náà nílá tí ń lò lórí àwọn ọmọ ìyá rẹ̀ àbí lórí àwọn tó wà lábẹ́ rẹ̀ àbí lórí àwọn tó gbà fiṣẹ́ àbí lórí àwọn ẹbí rẹ̀ ọkọ míì gan lò lórí àwọn ìyàwó ẹ̀ gbogbo ẹni tó bá ń ṣe léèké sẹni ọlọ́run o ìwà jàhílíyà níbẹ̀ lára ọlọ́run tó wá ṣe